you're so devilish. kí ni mo ṣe fún ẹ tó mi lọ́la àfìgbà tó fẹ́ báyé mi jẹ́. lọ́ọ̀rẹ́. lọ́ọ̀rẹ́. Didn't you hear there's a possible 1054 in Soul Cake? Ain't that your area? Oh, mommy. Ah, mom, mommy, I eh, will. Oh, eh, he, he, he stole me now a lion. Checking you, you told For the last time, I'm not your Tommy. Madi Johnson. What did that tell you about this page? And I hate women. Oh my god. Do I look like your meat Or your cook? I'm not sure Lori, but Olori Buke, wait, I need your mots. Nigga! gbọ́ ẹjọ́ ẹ jáde ẹ wá bọ́ wa gbọ́ ẹ wá bá wò ìyá ìyá tó bímọ ọ̀sẹ̀ tó bímọ ní òní kan ọmọ tó bẹ́ẹ̀ no be say i no get money but you no hope. See, I, I, did, I didn't kill her.